أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الحمد لله رب العالمين خالق كل شيء ومدبره لا رب سواه ولا مالك سواه ولا معبود بحق سواه له الملك وله الحمد وهو على كل شيء قدير اللهم صل وسلم وبارك وانعم على عبدك ورسولك محمد وعلى آله وأصحابه أجمعين أما بعد أيها المسلمون أيتها المسلمات اعلموا أن, أن دينكم هو الدين الحق وأن ما سواه من الأديان وإن سمي دينا وليس بالدين الحق قال تعالى إن الدين عند الله الإسلام وقال أيضا ومن يبتغ غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين اعلموا أن ما سوى الإسلام هو التجارة الخاسرة في الآخرة هو التجارة الخاسرة في الآخرة كما قال سبحانه وتعالى وهو في الآخرة من الخاسرين وأنكم أيها المسلمون ببقائكم على ملتكم تنالون التجارة الرابحة التي لن تبور أبدا قال سبحانه يا أيها الذين آمنوا هل أدلكم على تجارة تنجيكم من عذاب أليم تنجيكم من عذاب أليم تؤمنون بالله يا عباد الله فإن من كمال هذا الدين أن نبيكم محمدا صلى الله عليه وسلم حذركم مما هلك من كان قبلكم به ونهاكم عن غلو أهل الكتاب وحذركم من التشبه بهم في كل شيء وإن مما نهاكم عنه نبيكم هو الغلو فيه كما غلا النصارى في عيسى بن مريم عليهما الصلاة والسلام ولقد روى البخاري في صحيح عن ابن عباس أنه سمع عمر رضي الله عنه يقول على المنبر سمعت النبي صلى الله عليه وسلم يقول لا تطروني كما أطرت النصارى بن مريم فإنما أنا, فإنما أنا عبده فإنما أنا عبده فقولوا عبد الله ورسوله فتشبه بعض المسلمين النصارى فغلوا في رسول الله صلى الله عليه وسلم فمنهم فمنهم من جعل الرسول صلى الله عليه وسلم بمقام رب العزة والجلال ومنهم من اعتقد أن نبينا محمدا صلى الله عليه وسلم أنه حي لم يمت سبحان الله ومنهم من نسب إلى رسول الله صلى الله عليه وسلم أفعالا وآمالا كذبا وافتراء فالنصارى مشركون وليسوا بموحدين كفار وليسوا بمؤمنين قال تعالى لقد كفر الذين قالوا إن الله هو المسيح ابن مريم ومن تشبه بالنصارى ربما دخل في زمرة الكافرين والله نسأل أن يجنبنا سوء العاقبة إنه على كل شيء قدير الحمد لله أقين فعلان وبارا أسي الصلاة فالنبي محمد صلى الله عليه وسلم لن يليه أما فعلان وبارا سبحانه وتعالى أنلد ببنك أنا ندن سيتوى أنا لكاقبا kò sí ẹnìkan kan táwà mọ́ ní ọba tí tí sẹ́ntà máa gbọ́kànlé ju Allahu subhanahu wa ta'ala lọ torí pé ọlọ́run ọba yìí wa huwa ala kulli shay'in qadir gbogbo nǹkan pátápátá lọ́lọ́run ọba ní kàpalẹ̀ lórí àwọn ẹ̀dẹ́ ènìyàn bá bá jẹ́ ọlọ́lá àbábá jẹ́ alágbára agbára wa àti ọlá wa ó ní àlà bí àbá jẹ́ president ìlú ẹnìkan lágbára sí tó bá ti kọjá country ẹ̀ ó ti kú lálágbára kò lè pàṣẹ fún cleaner ṣùgbọ́n ọlọ́run ọba wa subhanahu wa ta'ala aláṣẹ lórí gbogbo nǹkan pátápátá ni kódà ń tá a mà àti ń táwọ̀ ọmọ èyí tá rí àti èyí rí ọlọ́run ní darí ẹ̀ naam ẹ̀yin mùsùlùmí lọ́kùnrin ẹ̀yin mùsùlùmá lóbìnrin ẹ jẹ́ ká mọ̀ pé ẹ̀sìn wa yìí òun náà ní ẹ̀sìn òdodo islam ẹ̀sìn pọ̀ lórílẹ̀ ayé ṣùgbọ́n ẹ̀sìn òdodo ẹ̀sìn tòótọ́ òun náà ni kò pé méjì ẹyọkan muhammad sallallahu alaihi wasallam tó ti gbé e dìde kò sí ẹ̀sìn kankan tí a máa pè ní ẹ̀sìn òdodo mọ́ lórí ilẹ̀ àyàfi ẹ̀sìn Islam eléyìí ó dẹ̀ dájú sáká gẹ́gẹ́ bí àwọn evidence tó wà nínú alukoran àti ọ̀rọ̀ anábì Muhammad sallallahu alayhi wa sallam kódà tá a bá tún padà sínú làákàyè á bá bẹ́ẹ̀ a pàdé ìkan nínú ìkanú àwọn ọmọ ẹ̀dẹ́ ènìyàn tí kìí ṣe mùsùlùmí níjòkó kan wọ́n wá ń bí léèrè wípé kí lẹ́sìn rẹ olóhun ìṣe mùsùlùmí kí ló fẹ́tọ̀ sí Islam ó níbi tí wọ́n bí òun sí nìyẹn wọ́n jẹ́ ká jẹ yọ ẹ̀sìn méjèèjì wò nínú ọpọlọ lásán wọ́n wá bí léèrè pé ìwọ yìí tó sí ẹ̀sìn Islam yìí ǹjẹ́ lọ́wọ́ mọ̀ pé ẹ̀sìn Islam ni ó bá gbogbo àwọn ànábì ọlọ́wọ́n ọba sọ̀rẹ̀ tí kò bẹ́ẹ̀ nìkankan sọ̀tá olóhun gbà bẹ́ẹ̀ ok sọ wá mọ̀ pé gbogbo ẹ̀sìn tí ń bẹ lórílẹ̀ lákòókò tá a wáyé bí ọba ní ànábì kan yóò ní méjì tí ń bá ṣọ̀tá ó ní báwo ló ṣe jẹ́ wọ́n ní da ẹ̀sìn tó ń sìn yìí sẹ́yìn gbé ànábì wa Muhammad gbọ́ sallallahu alaihi ó làwọn gbà gbọ́ mo ní kílà pẹ́rẹ́pẹ́ gbà gbọ́ àwọn làwọn sá gbà gbọ́ náà ni mo ní ẹ̀ gbà gbọ́ tẹ́ ẹ bá gbà gbọ́ tẹ́bárẹ́ tó sọmọ rẹ̀ ní èṣù ẹ ti mọ̀ pé ó fẹ́ràn èṣù nìyẹn bẹ́bárẹ́ tí ó sọmọ rẹ̀ lórúkọ ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ẹlọ́mọ̀ yí pé àwọn yẹn wọ́n kàn ń sọ lójú ayé ni nínú ọkàn wọn wọn ò gba ànábì wa Muhammad wọ sallallahu alaihi wasallam àwa abílẹ̀ rẹ̀ ń bẹ̀ náà pé jẹ́lẹ́ ọmọ àpáwà mùsùlùmí ń sọ orúkọ ànábì wa tẹ́yìn gbàgbọ́ tẹ́lẹ̀ gbàgbọ́ àwa sọ wọ́n ní kò sẹ́ńtì jẹ́ báyìí tá lọ́mọ rẹ̀ ń jẹ́ báyìí ààrẹ tó náwó pé ọmọ òun jẹ́ báyìí ok so nípa àwọn mùsùlùmí náà ni wọ́n ń sọ ọmọ wọn ní orúkọ ànábì tí wọ́n gbàgbọ́ yìí nípa báyìí ẹ̀sìn òdodo pẹ̀lú evidence òun náà ni ẹ̀sìn Islam ẹ̀sìn òdodo pẹ̀lú làákàyè òun náà ni ẹ̀sìn Islam ọlọ́run jẹ́rìí fún anú qurani pé inna dina 'inda Allahi al-Islam náà ọlọ́run ní ẹlọ́mọ pé ẹ̀sìn tí ń jẹ́ ẹ̀sìn lọ́dọ̀ ọlọ́run ọba al-Islam ọlọ́run tó wá sọ láàyè mí pé ẹnikẹ́ni tó bá lọ sí ẹ̀sìn kankan yàtọ̀ sí ẹ̀sìn Islam ọlọ́run ọba ò ní gbà lọ́wọ́ ẹ̀ ẹni pé ọkàn sí àṣẹ ìdànù lásán ni ọkàn sí wàhálà ọba ara ayé fọwọ́ hẹ́ lásán ni ọkàn bá wọn gbẹ́rù lásán ni kò ní sọ̀kalẹ̀ náà ni àyà ń sọ pé wa man yabtaghi ghayra al-islami dinan falan yuqbala min ọ̀rẹ́ ẹrù lórí lásán ni ò ní sọ ò ìwọ́tọ̀ bá ti ṣe Islam ìwọ́tọ̀ bá ṣe Islam ó ti káàbọ̀ kódà ẹrù rẹ̀ ò ní wọ̀ ọlọ́run ọ́dẹ̀ ríbi dé sí ti ẹ̀ ọlọ́run bá sọ pé fàlàyìn yóò kọ bá lámì gbogbo sẹ́tẹ̀rí kẹsì ànígbà ọ̀yìn tẹ́ bá ti ṣe Islam kódà kọ́ ọmọ sànú àwọn ènìyàn kí wà lọ́ọ́ dájú ti àwọn ànábì ọlọ́run ọba lọ tó bá ti ṣe ashhadu an la ilaha illallah wa anna muhammadan rasulullah ọlọ́run bá sọ pé fàlàyìn yóò kọ bá lámì nevan ànígbà láíláí yíya tètè ronú pé wàdà ìwọ tó ti ṣe Islam kọ́ ọmọ bá ṣe jẹ́ ìkan nínú àwọn aláṣẹdànù kọmọ́bà sí jẹ́ kan nínú àwọn tó wá bá ara ayé sí ayé lásán tí ó jẹ́ mẹ́ naam ọlọ́wọ́n bá wá ń tẹ̀síwájú fún ayá yìí pé wàhúwà fil akhirati minal khasirin ẹjẹ́ ká lọ́wọ́ mẹ́yìn mùsùlùmí pé gbogbo ẹnikẹ́ni tó bá ti ṣe ẹ̀sìn tí kìí ṣe ẹ̀sìn Islam bísínẹ́sì ti ń ṣe bísínẹ́sì tí ó pò fún bẹ̀ ní láyé àti láyé kìyàmà ọlọ́wọ́n bá sọ ẹfọwọ́ sọ̀yà yìí pé o lè jèrè lọ́run àwákọ́lá rí bẹ́ẹ̀ ọlọ́run ní wàhúwà irú ẹni bẹ́ẹ̀ fil akhirah tó bá di ọjọ́ kẹyìn ọjọ́ gbéǹde ọjọ́ ìgbà tí kálukú ti kú láyé tán nínú àwọn ọjọ́ owó ní ọwà minal khasirin yẹni bí àwọn tí ó sòfò jáde kìyàmà pọ̀ lọ́lọ́wọ́ bá sọ pé minal khasirin òun àwọn tó wà níta ọlọ́mbà wa dáhùn padà sínú òwò tí wọ́n ti jèrè lálùkìyàmọ̀ ẹ̀yin mùsùlùmí lọ́kùnrin àti lóbìnrin ẹ jẹ́ ká lọ pé sísẹ́kù tá a bá sẹ́kù sínú ẹ̀sìn islam òun náà ni yóò jẹ́ ká jèrè tá à ń sọ yẹn o bí yàn bá ń ṣe islam láàárọ̀ tí kò bá sí lọ́sàn àtàlẹ́ rẹ̀ òun náà ti wà nú ẹni òfò islam àárọ̀ tó ṣe yẹn òwúlò fún ẹ ló fi jẹ́ sí pé a gbọ́dọ̀ sẹ́kù sínú islam wa tawhid wa la ilaha illallah wa gbọ́dọ̀ bàjẹ́ aṣọ wáìtì wa gbọ́dọ̀ dín tí wọ́n ta ipò sí lára ẹ̀bọ ní sì máa ń baṣọ wáìtì jẹ́ ẹbọ ní máa bá ìmánì jẹ́ gbogbo nǹkan tó lè kó bá ìgbàgbọ́ wa tó lè bá islam wa yìí àbọ́dọ̀ sọ́ra fún ọlọ́wọ́ bá sọ wípé ya ayyuha alladhina amanu nípẹ̀yìntẹ́ nígbàgbọ́ alhadullukum ala tijara ẹ wá ṣòwò ńlá kan kí ló wò náà òwò tẹ́ jèrè ń bẹ̀ lọ́rùn ni tunjikum min billah ẹgbọ́lọ́hun gbọ́ nìkan islam ẹni pé islam ni òwò táà lè sọ́ọ̀tì mẹ́ láìláì ọlọ́wọ́ bá ẹ lọ mọ̀ pé nínú àwọn àpẹẹrẹ tá a fi máa mọ̀ pé ẹ̀sìn yìí ẹ̀sìn Islam wà yìí pé ó pé pérépéré òun náà ni pé ànábì wa alayhi salatu wassalam ó fà wá létí ó dẹ̀ sọ wa bí wọ́n ti máa sọ ní èdè Yorùbá ó sún wa nígbẹ́rẹ́ pàkọ́ wípé ẹ ṣọ́ra o ẹ fura o ẹ fura sí àwọn awó nínú àwọn tó tẹ̀lé àwọn ànábì Musa àti ànábì Isa alayhi salatu ó ní ẹ ṣọ́ra o ẹ má bí wọn o ẹ má bí àwọn ẹlẹ́sìn Nasara ẹ má ṣe bí àwọn ẹlẹ́sìn nasaraniya ẹ má ṣe bí àwọn ẹlẹ́sìn yahudiya ẹ má jọ wọn o torí wípé ara pípé tẹ́sìn islamu pé òun náà ni pé ànábì fàwà wípé ẹ sọ́ra àwọn tó síwájú yín wọ́n ti gbẹ́rù gbọ́n wọ́n ti ṣe ní ẹ gbọ́dọ̀ pẹ̀lú ànábì wọn Isa gẹ́gẹ́ bí àwọn nasọ́rọ́ gẹ́gẹ́ bí wọ́n ti ṣe àṣejù pẹ̀lú ànábì wa Isa alayhi salatu wassalam ànábì ní ń pàtàn fún àyìn yẹn ni pé ẹ̀sìn Islam ọmọ àná ànábì wa alayhi salatu wassalam ọlọ́run fún ní ìmọ̀ àná ìmọ̀ àwọn ànábì tó síwájú ẹ̀ lọ àtàwọn ìjọ wọn ó wá fún ní ìmọ̀ tòní tí í ṣe ìmọ̀ Islam tòní ìmọ̀ ẹ̀sìn tọ́lọ́run ọba fẹ́ràn yìí ń pè wá sákìyèsí ó kọ́ wa ní ìmọ̀ tẹ̀sìn Islam yìí ó ń pè wá sákìyèsí pé ẹ sọ́fìn tí àwọn tó lọ lánàá ọ̀fìn tí wọ́n jìnsẹ̀ ẹmọ́ jìnsẹ̀ bẹ́ẹ̀ o anábì wa alẹ́ sọ́lá tó wọ́sẹ̀lẹ́m ó fa wà létí púpọ̀ níbi àṣejù àṣejù pẹ̀lú pé ká máa ṣe bí àwọn àwọn nàṣọ́rọ́ nínú hadith imam Bukhari gbà wá nínú sahih an ibn Abbas Abdullah ibn Abbas olóńgbọ́ tí khalifa àgbà tó dó lórí mímbà rí báyìí níjọ́ kan tí ń ṣe khutuba fáwọn kí wá lórí mẹ́ ó ní anábì ó ní Umar ibn al-Khattab Umar ibn al-Khattab radiyallahu anhu sayyidina Umar yani àlefa ẹlẹ́ẹ̀kejì olóńgbọ́ tó dó lórí mímbà rí tí ń ṣe sermon kí lọ wá wí ó ní Umaru ní sami'tu Rasulullah sallallahu alaihi wasallam Umaru ní ó mo gbọ́ báyìí pẹ̀lú tí mi mo gbọ́ látẹnu ànábì wa alaihi salatu wasalam tí ń sọ̀rọ̀ yìí irú ọ̀rọ̀ wo ló sọ náà ní ká gbéyẹ̀wò ẹjá wo ọ̀rọ̀ tó sọ kí lọ́rọ̀ náà ó ní ànábì sọ pé la tutiruni la tutiruni ẹ látòtèrú ni ẹ má fàṣíjú wọ ọ̀rọ̀ mi látòtèrú ni ẹ má kọjá àlà nípa èmi ànẹ́bì látòtèrú ni ẹ má sọ mí lórúkọ tó lọ́wọ́ bá sọ mí látòtèrú ni ẹ má gbé mi gajú bọ́lọ́wọ́ bá ṣe gbé mi gàmà lọ látòtèrú sallallahu alayhi wa sallam ẹ eh, ìyàtọ̀ ń bẹ láàrin ànẹ́bì ọlọ́run àtàwọn ọba ayé ìyàtọ̀ ń bẹ àwọn ànẹ́bì ọlọ́run àti àwọn ọlọ́lá ayé ọlọ́lá ayé tó bá dúró wájú báyìí yóò máa sọ pé ẹ kìmí dáadáa ni tẹ́ ẹ bá kì dáadáa yóò tó máa yọ ìlú kẹrẹ báyìí ni pé kárí kìmí sí náà ni ẹ̀rí ànábì wa Muhammad sallallahu alaihi wa ọ̀lá tó tẹ̀rọ ni ìjẹ́ ànábì nìyẹn ìjẹ́ ànábì yìí sí ìjẹ́ ọba ìjẹ́ ànábì yìí sí ìjẹ́ ọlọ́lá àwọn ọlọ́lá wọn máa fẹ́ ká yín àwọn ju báwọn ti máa lọ bíyàn bá jẹ́ ọba ṣùgbọ́n àwọn ànábì ọlọ́wọ́n bá gbogbo nǹkan tí yóò bá ṣe tí wọ́n máa wọn dànù ànábì ní lọ́rọ̀ tó ti rónì ẹ gbọ́dọ̀ gbé mi ju ààyè mi lọ bá náà lọ yẹ káwa àfa ọ̀jẹ́ ẹ bá ti jẹ́ àfa tó bá tẹ̀lé ànábì lẹ́yìn alayhi salatu wassalam ọbọ̀lọ́ máa jìnà síbi wọ́n ti máa yìn ẹlòmí báyìí inú àwọn àfa tí ọlọ́run ọba àwọn ànábì bí ọ dàrú wọ́n máa wọlé jẹ́jẹ́ ni náà àwọn ànábì ọlọ́run pẹ̀lẹ́pẹ̀lẹ́ ni ẹlòmíì tó bá débi kan báyìí kó tó sọ̀rọ̀ báyìí àwọn abẹ́sìnkáwọ́ bíi méjìlá ó ti pọn kọjá bó ti lọ àà èyí sáàfà ọlọ́run èyí sáàfà islam anábà muhammad sallallahu alayhi wa sallam ẹni tó lẹ́tọ̀ pé káróyìn ni onílá tó tèrò ni ẹ sọ́ra yín o ẹ bọ́lọ̀ dán o ẹ bọ́lọ̀ pọ́nmi o ẹ bọ́lọ̀ mẹ́yìn mi ẹ fi mílẹ̀ ó kọ tí mò ń jẹ́ máa sọ fún yín lónìí ẹ wá wo kọ tánàbí pera rẹ̀ ẹ ẹ mọ̀ pé ànábì ọlọ́run sallallahu alaihi wasallam látò tó lónìí ẹ má pàmì jùmọ̀ kama atọrọtì nasọrọ ibn Maryam ànábì mọ ìmọ̀ àwọn ànábì ọlọ́run tó síwájú ẹ̀kọ́ nípa àwọn ìjọ tó síwájú ọmọ nípa wọn ọ wá fẹ́ kọ̀mpíà èyí tó fẹ́ sọ fún apá àgbọ́dọ̀ sí ọ fẹ́ fi yíwa kó lè bá yíwa níbi àwọn kan ti tí wọ́n pán ànábì Ìsá Jésù alayhi salatu wassalam tí wọ́n pán kọjá bó ṣe lágbára wọn wọ́n gbé kọjá bó ṣe ma wọ́n sọ di nǹkan míì tọ́lọ́wọ́n ọba ò pé ẹ má sọmi dìbẹ́ ọ sallallahu alaihi wasallam ìyẹn fi yà pé anabi Isa alayhi salatu wassalam kò pera rẹ̀ ní nǹkan táwọn èèyàn ń pè é ẹgbẹ́ bẹ́ẹ̀ mi náà ṣe pera mi ní nǹkan tẹ́ fẹ́ máa pè mí anabi ní sọ ṣùgbọ́n èyí táwọn èèyàn pé anabi wọn mi ìfẹ́ bẹ́ẹ̀ ẹ gbọ́dọ̀ dán o tó bá jẹ́ sí pé ànábì Ìsá alayhi salatu wassalam tó bá jẹ́ sí pé àwọn náà bá sọ ọ̀rọ̀ ìkalẹ̀ ní tí wọ́n rí àwọn ànábì tó síwájú pàwọn kánsà sí jù pẹ̀lú wọn ni bóyá kìbá má reduce díẹ̀ gẹ́gẹ́ bí ti ànábì wá ṣe reduce àrí ìṣọ́lá àti wọ̀sán ọ́n bẹ́ẹ̀ àwọn èèyàn gbé ànábì kọjá ayé ẹ̀ náà ṣùgbọ́n àwọn ọ̀rọ̀ tánàbì sọ kalẹ̀ yìí ó ń jẹ́ hámà tá a fi ń gbá wọn lórí pé orí yẹn ọ̀dà orí ẹ ti fọ́ ọmọ tó ń ṣe orí ẹ ti dàrú ànábì sọ̀rọ̀ kalẹ̀ fún wa sallallahu alaihi wasallam tí lọ́rọ̀ bẹ́ẹ̀ bá wà fún ànábì Isa ní alaihi salatu wasalam. àbá nínú àwọn ìjọra tí ń pa àwọn tẹ̀lé náà tí wọ́n máa kárú àwọn ọ̀rọ̀ bá ń jáde fáwọn tó ń pa ànábì Isa kọjá ayé rẹ̀ ànábì ní ẹ má ṣe ní gẹ́gẹ́ bá àwọn àwọn nàṣọ́rọ́ gẹ́gẹ́ bí wọ́n ti ṣe ànábì Ìsá ẹ má sọ o ànábì wa ni ó kàn owó ní kẹ́ ẹ máa pè mí tẹ́ ẹ bá fẹ́ ròyìn mi ni fi ròyìn ẹ máa gbọ́ nǹkan méjì péré náà ó ní èmi tẹ́ ń yìí abidun ẹrú sìn ní mi mi láṣẹ mi ò o ọlọ́run aláṣẹ abidun ìjẹ́ pé ní níwájú ọlọ́run ni pé ọlọ́run ní darí mi ò ní tí anábì alayhi salatu wassalam ó ń tẹ́ bá fẹ́ ròyìn mi tẹ́ bá fẹ́ pín mi anábì ẹ pé abdullahi wa rasuluhu làwọn onímọ̀ fi máa ń sàlàyé pé tọ́ ọ bá fẹ́ rí ọ̀nú tọ́ ọ fẹ́ ṣe nǹkan tánàbì fẹ́ràn jù tọ́ ọ fẹ́ ròyìn ẹ̀ nínú àwọn ìròyìn tá a fi máa ń ròyìn èèyàn jù tí ànábì fẹ́ràn jù òun náà ni kọ́ sọ pé abdullah wa rasuluhu ló fi jẹ́ sípò àwọn onímọ̀ sábà máa ń dúnmẹ̀ pé allahumma salli ala muhammadin abduhu wa rasuluhu ẹmbásẹ̀ yìí òun ló sì tá nàbí fẹ́ràn jù gbogbo nàbí yona Muhammad wa sọ̀fí yona wa habibuna wa kìíní kankan táwọn yẹn máa pọ́n tí wọ́n wíwí lọ́kẹ́ anábì ah, ah, ọ̀sọ́ ah, pé ọ̀dà ó ní ìtumọ̀ tó dà ṣùgbọ́n tó bá ṣe méjèèjì yìí ó sì tá nàbí fẹ́ràn jù nìyẹn sallallahu alaihi wasallam a sì máa pọ́ gbàládà pọ̀ mbẹ́ jùgbọ́n máa pé nàbí yona Mustafa nàbí yona mujtaba nàbí yona murtaba kí ni mùrùtábà mùjtábà mùrùtábà kó sí èyí tó dáa jù ní kọ pé abduhu wa rasuluhu anábì lọ rẹkọmẹ́ndì ìròyìn méjèèjì fúnra rẹ̀ yìí náà mọ́ ọmọ bàbá kan nínú àwọn ọlọ́lá tí ń lọ́lá lọ́wọ́ báyìí lọ́wà tí wọ́n bá dárúkẹ̀ gbogbo hínà lẹ́tìmọ̀ ṣùgbọ́n kò ní ìdí ó ní àwọn orúkọ bíi mẹ́fà mẹ́fà tí wọ́n máa fi kì àwọn àfáà ni wọ́n máa kì àtàwọn wọ́n wà máa sọ pé ẹni tó dé báyìí àwọn náà ní kìnnìkan mùsùlùmí orúkọ rẹ̀ nika kìnnìkan àwọn yẹn ti wá mọ̀ pé orúkọ kan wà ní orúkọ yẹn tó fẹ́ràn jù wọn ní táwọn bá ti fẹ́ gba owó lọ́wọ́ ẹ̀ táwọn bá ti ń kì í lọ báyìí orúkọ táwọn kó fẹ́ràn jù àwọn máa repeat ẹ̀ wọ́n ní kò ní mọ̀ tí fi ná gbogbo owó tí bẹ ní àpò ẹ̀tàn ó lo ẹ̀kọ́ ni ànábì ní ẹ má gbé mi kọjá bí mo ṣe máa o èmi ìṣe bẹ́ẹ̀ o ẹ wá o àwọn mùsùlùmí kan wá wà wọ́n ti wá ṣe bí àwọn nàṣọ́rọ́ báyìí wọ́n ti jọ àwọn kìrìsẹ́nì nípa ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam wọ́n gbé ànábì kọjá alẹ́ wọ́n ní ànábì náà ti dọ́lọ́wọ́n ọba ní ẹ̀bá lànàbì má gbogbo ń tọ́pa má ọmọ kọ̀kọ̀ gbogbo kọ̀kọ̀ lànàbì má ó ti sọ ànábì dọ́lọ́wọ́n ọba nìyẹn especially àwọn sofiya wọ́n ní ànábì má gbogbo nǹkan pátápátá kódà wọ́n ní tí ń bẹnu láwọ́hìl mahfud anábìmọ̀ <laughs> subhanallah subhanallah yẹn ni pé ó ti kọjá bẹ́ẹ̀ ni ẹ̀ yẹn ni pé wọ́n tún ní díẹ̀ gan lọ́jọ́ nínú mànábì gbogbo tí bẹnu láwọ́hìl mahfud ìjẹ́pẹ̀ láwọ́hìl mahfud òun náà ni fáìl tó jẹ́ pé òun ni master tó jẹ́ sí pé gbogbo nǹkan tí ń ṣẹlẹ̀ láyé tí ó ti ṣẹlẹ̀ àti tí ó ti ṣẹlẹ̀ àti tí ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ àtàkókò tí ó ṣẹlẹ̀ àti bí ó ti ṣe ṣẹlẹ̀ ọlọ́run ti fáìlẹ̀ síbẹ̀ ní àwọn ìpìyàn láwọ́hìl mahfud ìtumọ̀ mahfuz náà ni pé ojú ẹnìkan ò ní tó àwọn wá ní ànábì rí gan kódà ìmọ̀nù láhìl mahfuz díẹ̀ lọ jẹ́ nínú ànábì alayhi salatu wassalam ẹ̀ wọ́n ní ànábì ti dọ́lọ́wọ́n ọba ìwọ náà ń rò bẹ́ẹ̀ o tó bá rò pò tí ẹ̀ lé wí yẹn òwò náà ní mi lọ́dọ̀ tó jọ bẹ́ẹ̀ ẹni tí wọ́n yí pé ànábì ni ó ṣàánú ni ó ni ó ṣàánú mi ó ti ṣàánú mi dọ́lọ́wọ́n ọba ànábì ò lè sallallahu alaihi wasallam nígbàtí ń bẹ láyé nǹkan tó lè fi sàánú rẹ̀ gan ọlára kò lè sàánú rẹ̀ pẹ̀lú àlìjánà nígbàtí ń bẹ láyé kó pé anábì ní ó fún mi lálìjánà kò tó bẹ́ẹ̀ sallallahu alaihi wasallam yóò sọ fọ́lọ̀ ní gbé ọlọ́run ọba bá ń fún lágbájá ní àlìjánà tó máa nábì ó fún ẹ kò tó bẹ́ẹ̀ mú tí wá kó láyé kò lè fún wa ní nǹkan kan kódà nǹkan ayé kò lè ẹ̀yìn pé ọlọ́run ló sàṣàlátò fún ẹ̀yẹ́sẹ̀pá nàbí ló ṣe àṣàlátò fún náà so nípa báyìí àwọn èèyàn wọ́n ti sọ ànábì wa alayhi salatu wassalam díẹ̀ náà àwọn mùsùlùmí wọ́n ti sọ ànábì dọ́lọ́wọ́ ọba ànábì sọ pé ẹ gbọ́dọ̀ sọ mí dọ́lọ́wọ́ ọba ẹgẹ́ bá àwọn nàṣọ́rọ̀ ti sọ ànábì Ìsá di Olúwa bákan náà àrínà àwọn mùsùlùmí tó ládé ọkàn pé ànábì òkú ẹ̀rí eléyìn ẹgbàálẹ̀ gan ó wà ní gbòòrò dáadáa àwọn àwọn àwọn àwọn àdíọ́kàn tí dàmú tí máa sọ èèyàn dèrò nájú alkiyama ó náà ní torí pé ń bá gbà bẹ́ẹ̀ fánà bí òkú ó ti wúwá lè kùrán lulẹ̀ tí ọba kú ń bọ́lọ́ àwà ẹ̀yìn náà lẹ́sìn máa lọ mọ́ka ẹ̀pẹ́ tó dé Mádínà ẹ̀ lọ wo sàárè ànábì hey ṣé ẹ̀sìn ni wọ́n sì síbi sàárè ní àbóhun ẹ̀rí nǹkan ẹ̀rí àìsílẹ̀ àkáyè gbogbo ayé lọ́mọ̀ pé sàárè ànábì ń bẹ Mádínà níjọ́ tí ń sin ṣé màlúù ni ń sin ni òun kọ́ òun náà ni alayhi salatu wassalam wọ́n gbé ànábì tí wọ́n kírun sí ànábì lára sallallahu alayhi wa sallam ah, ah. ẹ̀yìn tí wọ́n kírun sí lákè sí ànábì àbí ẹ̀rí nǹkan sọ àwọn kan bẹ́ẹ̀ náà mùsùlùmí báwọn tí ó jẹ́ sí pé ayé máa kán iná dá wọn láàmú débẹ̀ wọ́n náà tí ọba sì ń tẹ̀lé àwọn tí wọ́n máa ba tèèyàn jẹ́ pẹ̀lú àwọn ìsọkúsọ yìí tètè sákú o wá knowledge lọ o wá ìmọ̀ nípa ẹ̀sìn ẹ lọ ọlọ́run sí gbogbo ẹ ti wà wọ́n translate ẹ̀ sóyìnbó haúsá yorùbá bọ́ sórí íńtánẹ́ẹ̀tì pé mo fẹ́ mọ̀ nípa Islam ó rí ka kódà léde Yorùbá ó rí ka kí ló dé táwọn èèyàn fi máa kó gbósíwá lórí pé ànábì òkú ànábì ti kú sallallahu alaihi nínú àwọn àdìọ́kàn tí ó dá ní ẹ ẹgbẹ́ bá àwọn nàṣọ́rọ̀ àwọn kìrìsìtẹ́nì rẹ̀ sí ládìọ́kàn pẹ̀lú ànábì wa Isa alayhi salatu àwọn àdìọ́kàn tí ó dá àwọn mùsùlùmí náà ti ń ṣe bí wọn náà àrínà àwọn mùsùlùmí ti ń ṣàfihàn àwọn nǹkan tí ó dá fánàbì sallallahu alaihi wasallam táwọn mọ̀ pé gbogbo eléyìí rọ ni ìkẹ́nìkan sọ pé ànábì wa sallallahu alaihi wasallam tí bá ń lọ báyìí òrùn ipá ẹ̀mbò ló ti gbọ́ òrùn ipá náàbí tí bá ń lọ báyìí ẹ̀rì òjì àwọn òjì ó bò ní fún ẹ̀mbò ló ti rí gbogbo àwọn àdámọ́ irọ́ kankan báyìí ẹmọ́jẹ̀ká sí ẹgẹ́ bá àwọn ẹlẹ́sìn mìíràn ẹgẹ́ bí wọ́n ṣe wé mọ́ ànábì salatu wassalam ẹjọ́ káwà lọ mọ̀ pé pípẹ́ tá ń pè wà pé ká má ṣe bí àwọn ẹlẹ́sìn àwọn nàṣọ́rà níyà yìí ó ń torí pé ẹlọ́mọ pé ọlọ́wọ́n bá pé àwọn nàṣọ́rọ́ ó ti pè wọ́n ní kèfèrí ó pè wọ́n lẹ́lẹ́bọ ọlọ́wọ́n bá sọ pé laqad kafar nǹkan tá a fi máa confam ọ̀rọ̀ méjì lọ́wọ́ àmì laqad la àti qad tó bá ti rí la nínú èdè arabic lọ́mọ pé wọ́n hàn sọ fún ọ pé ọ dájú sáká nìyẹn qad fúnra rẹ̀ gan fúnra rẹ̀ ọ dájú sáká nìyẹn làfi máa pè kọ́mọ síkín lọ́kù kọ́mọ ọlọ́lọ́kù kọ́dì kò sí kọ́dì kọ́mọ ti sọ̀láàtù lára àdánù pípé torípa àti bẹ̀rẹ̀ ọ̀n gbogbo tábà ti rí là àti kọ́dì ẹlọ́mọ̀ pé nínú èdè Arabic nínú Quran àbí nínú hadith lọ́mọ̀ wípé wọ́n sọ fún wa pé kíní yìí ó wà confam wípé làkọ́dì káfàrọ̀ káfàrọ̀ wọ́n ti di kèfèrí lọ́fi jẹ́ sí tí wọ́n bá ń sọ fún wa pé ká má ṣe bí wọn wọ́n sọ fún wa pé káwa náà wọ́n má báyà sí wa nínú àwọn akùfààrò ni ẹni tí bá ń ṣe bí àwọn nàṣọ́rọ́ ẹlọ́mọ̀ pé ó ti ń tàṣe àgẹ̀rẹ̀ lọ síbi kó náà di kèfèrí àbẹ̀lẹ̀ wọn pẹ̀lú àwọn àtagbára rẹ̀ kọ́ làwà kó ní gbogbo tí wọ́n ń pè ní kèfèrí kó sì làwà kó ní gbogbo tí wọ́n ń pè ní ẹbọ innahu sami'un mujibu da'awat الحمد لله والصلاة والسلام على رسول الله أيها المسلمون اعلموا أن البعث دليل على الوفاة وأن الوفاة دليل على العدم ولو مدة والعدم يستلزم عدم الاستحقاق للربوبية لأن العدم يجعل الكون منتكسا معكوسا قال تعالى وما كان معه من إله إذا لذهب كل إله بما خلق ولعلى بعضهم على بعض سبحان الله عما يصفون وقال عز وجل لو كان فيهما آلهة إلا الله لفسدتا ẹ̀yin mùsùlùmí lọ́kùnrin jẹ́ ká lọ mọ̀ pé tí wọ́n bá sọ fún wa pé nǹkan kan jíǹde ó yẹ ká mọ̀ dájú sákáyé pé kinní yẹn ti kú tẹ́lẹ̀ ni a lè pé nǹkan kan jíǹde àyàfi lẹ́yìn ìgbà tí ìròyìn kan ti ṣẹlẹ̀ sí tẹ́lẹ̀ kí ni ìròyìn náà ikú naam tàbá wá ní nǹkan jíǹde a gbọ́dọ̀ mọ̀ pé nǹkan yẹn kú tẹ́lẹ̀ ni tá a bá sì gbà pé nǹkan yẹn kú ó ń túmọ̀ sí pé n tó kú yẹn lásìkò ìgbà tó kú kò sí lásìkò ìgbà tá a ló kú yẹn kò sí náà tàbá ní nǹkan ò sí n tí ò sí kò lẹ́tọ̀ọ́ pé kò jẹ́ olúwa torí pé n tí ò sí bá jẹ́ olúwa ayé ó ẹnu pé president eh, Muhammad Buhari wọ́n travel out lásán ẹ̀rí nígbà tí wọ́n ń lọ wọ́n yán èèyàn sílẹ̀ pé kó máa darí àwọn yán èèyàn sílẹ̀ pé kó máa darí ìlú padà náà tó bá jẹ́ sí pé kì í bá ṣe bá ní tó bá jẹ́ sí pé wọn ò tí ì dé ni tí wọn ò sì yàn adarí kalẹ̀ ẹ̀mọ́ tí ó ṣẹlẹ̀ ìlú ọ̀dàrú bẹ́ẹ̀ ni tí ọba ti jẹ́ sí pé nǹkan ọba ti sí ẹlọ́mọ̀ pé nǹkan yẹn ọ̀lẹ́tọ̀ sí olúwa asámọ̀rọ̀ lélẹ́yìí anábìyẹ Isa alayhi salatu wassalam àwọn èèyàn láti ọkàn àgbàdà máa sọ àdí ọkàn mùsùlùmí pẹ̀lú ànábì wa Isa alayhi salatu wassalam náà àwọn sáàmà míì ti máa ń bọ̀ fún wa kí ló yẹ kí mùsùlùmí oníláàdì ọkàn pẹ̀lú ànábì Isa alayhi salatu wassalam na ànábì Isa alayhi salatu wassalam àwọn èèyàn láti ọkàn àwọn tẹ́ ń tẹ̀ láwọn tẹ́lẹ̀ wọ́n ní ó kú ó sì wá jí wa pé ẹni tó jí ó ń túmọ̀ sí pé ó kú ẹni tó kú lásìkò ìgbà tó kú yẹn kò sí ẹni tí ò sí kò lè jẹ olówa tó ń ti bẹ́ẹ̀ Isa ní olówa aleyhi salatu wa tá a bá gbà pé lẹ́yìn ìgbà tó jí ọjẹ́ olúwa nígbà tó kú ńkọ́ tá a lọ ń jólúwa nígbà náà tá a bá ti mọ ẹni tí ń jólúwa nígbà náà a jẹ́ sí wípé ẹnìkan ń bẹ tó yàtọ̀ sí ànábì Ìsá tí í ṣe olúwa torí pé ayé ọ̀dàrú ńgbà náà lẹ́nu àkókò ìgbà tó fi kú kó tó dépò jiyàn tò nípa báyìí ọlọ́wọ́n bá jẹ́rìí sínú àlùkùránì pé wa kejì ọlọ́wọ́n ọba torí pé bá ti ní ànábì Ìsá olúwa ni ajẹ́sí pé olúwa di méjì ìgbà míì wọ́n sì dàpọ̀ pé gbogbo ẹ̀yọ kan náà ni ok ẹ kúkú pàkan rẹ kákúkú mọ̀ ẹ̀yọ kan tí ń jẹ́ ń gbà ẹ̀ nílùú kan ẹ̀lẹ́ lọ́ba méjì ń bẹ tẹ́bá lọ́ba méjì ń bẹ ẹ ti fi iná sórí òrùlé sùn nìyẹn anytime ní nǹkan níná yóò blow padà tí wàhálà ọbẹ̀ ẹlẹ́ padà nípa báyìí ọlọ́wọ́n bá ní èmi ọlọ́wọ́n bá pé méjì ẹ̀yọ kan ní mí ẹ ti ẹ̀gbọ́n ó yẹ kó ti ṣẹlẹ̀ ńjọ́ kan la dhahaba kullu ilahin bima khalaq ìkọ̀ọ̀kan náà àwọn méjèèjì ó yẹ ká yapa ńjọ́ kan ìwọ àti ìyàwó rẹ bẹ́ẹ̀ sẹ́ i love you i darling my, my dear tó ń ti bẹ́ẹ̀ ẹ̀yin yapa bẹ́ẹ̀ yapa ẹnu ẹ̀yin yapa ẹnu ọlọ́run méjì wọn ò lè fẹ́ràn ara wọn nípìnlẹ̀ torí bí kálukú ọmọ ìjà ságbára ni ó yẹ kó ṣẹlẹ̀ ńjọ́ kan lọ ní la dhahaba kullu ilahin bima khalaq ìjà ò bá ṣẹlẹ̀ ńjọ́ kan wípé ọ̀dà máa kó àwọn tó dá àwọn tó ń kọ́ńtró tó wà lábẹ́ wọn ẹ ya kémi náà ya ẹ máa dájọba tí ń ṣe kémi náà máa dájọba tí ń ṣe ọlọ́run ní kì í bá ṣẹlẹ̀ kan ká ní pé a bá pé méjì lórí ilẹ̀ lórí ayé ni. nàám wàlá ala ba'dhum ala ba'd tá a bá ti wá pín bá ní sí méjì ìṣẹ̀lẹ̀ tí ó tẹ̀lé lẹ́yìn ìgbà tá a bá pín sí méjì ni pé ìjà ó ṣẹlẹ̀ ìtakàngbọ́n ó ṣẹlẹ̀ la'ala ba'dhum ala ba'd. àwa máa wẹ́nìkan tí wọ́n máa wọ́n náà ti pé èmi mo fẹ́ jẹ gàba lórí ẹnì kejì ẹgẹ́ bí Amẹ́ríkà àti Rọ́ṣíà àti ń fà ọlọ́sẹ̀ ọ̀fẹ́ gbà amẹ́ríkà nínú ẹ̀họ́ kéré sí wa ẹ̀rí ẹ̀gbọ́n àwọn mẹ̀kúnnù ni ó jìyà bẹ́ẹ̀ ni alágbára méjì tí wọ́n ti lè jọ pín tí wọ́n ti ń jẹ́ kọ́ńtírì ọ̀tọ̀ kọ́ńtírì ọ̀tọ̀ lọ́tọ̀ọ̀tọ̀ ọ̀dájú pé lẹ́yìn ẹ̀ ogun ni ó bẹ̀rẹ̀ ọlọ́run ni wà láàlábá ọdún alábá lẹ́yìn bàtà bá pín tán tá a pín ìjọba wa tán a wà máa fight ìyẹn sì fi ń yíya nínú òfin ayé àwa mú jáde nínú àyà yìí pé táwọn yorùbá máa ń sọ pé ọba méjì pé ọba yìí pé ọba méjì ò lè àbí ọ̀gá méjì ò lè wà nù ọkọ̀ kan náà ayé alùpùpù ní jẹ́rìí sí tọ́gà méjì bá ti wà nù ọkọ̀ kan náà wà á lọ bẹ̀rẹ̀ olórí ọ̀pọ̀lọ̀ méjì ayé alùpùpù ní sọ báyìí wà láàrín alábàádùn alábàádùn kálukú ọmọ jà síra wọn pé èmi lọ̀gá èmi ni mo wà lókè ìwọ ló naam ọlọ́wọ́ ni amma yasifun èmi ọlọ́wọ́ ọba nìkan ni mo a bá pé méjì náà yóò ti yí òrùn ọ̀bá yọ níbi títí yọ áàfù ẹ̀ áàfù òrùn ìlàjì òrùn kìbá yọ níbi títí yọ áàfù yòókù ọlọ́wọ́ yọ́nà yọ níbi títí wọ̀ ilẹ̀ ọba máa sú lọ́wọ́ báyìí kọ̀pù ní òkò súnmọ́ ẹnì kejì òun ní ẹnì kejì rẹ̀ wípé ẹni òkò súnmọ́ ilẹ̀ ọmọ mọ́ òjò bá máa rọ̀ lọ́wọ́ bá tún sọ pé ní òkọ̀ rọ̀ mọ́ kìbá takora wọn jọ kan ẹnì kan ọba fẹ́ kìbá wà láyé áàfù ẹ̀ àbárí àwọn nǹkan ìkìlá máa ṣẹlẹ̀ ọlọ́run bá tún sọ náà yàmìkì law kana fihima alihatun illa Allah la fasadata eh, ọlọ́run bá pàṣẹ mọ̀ fún àmì pé tó bá yẹ sí pé ọlọ́run méjì ní kọ̀sá gbọ́dọ̀ pé méjì atáǹbèlè mẹ́ta lọ́dọ̀ àwa mùsùlùmí ọlọ́run ọba ẹyọ kan ni o ọba kan òun náà lolúwa kan òun náà sì lẹ́ni tó dá ànábì Ìsá alayhi salatu wassalam òun ní darí ayé kánábì Ìsá tó dáyé òun tó ń darí ayé nígbà tí wọ́n ní ànábì Ìsá kú kò kú nù sẹ́ríà ṣùgbọ́n nínú tíra tiwọn wọn ló kú òun náà tó ń darí ayé nígbà tí ó tún jí gẹ́gẹ́ bí wọ́n ti wípé ó jí tiwọn alayhi salatu wassalam abẹ́rẹ́ wọn bá nínú agbára rẹ̀ wí kó sàlékún ìgbàgbọ́ wa kó sì jẹ́ ká mọ̀nà sí gbogbo àwọn tí wọ́n mọ̀nà kó darí wọn padà sínú ilé innahu sami'un mujibud du'a وصلى الله وسلم على نبينا محمد وعلى آله وأصحابه